wò ó ìròyìn oníyàjóyàjó leléyìí tó ń tẹ̀ wá lọ́wọ́ o <laughs> ọwọ́ ti tẹ̀ wọ́n o àwọn amòòkùnṣèkà tí wọ́n pa tọkọtaya àtọmọ Fátìnóyè nílùú Abẹ́òkúta lọ́jọ́ kìíní oṣù kìíní ìyẹn nínú ọdún tuntun 2023 ọwọ́ ti tẹ̀ wọ́n o ọwọ́ tẹ̀ wọ́n bó o lọ́wọ́ ṣe tẹ̀ wọ́n irú àwọn èèyàn wo ni <laughs> àṣebíkú ilé ò bá pani tòde ò lè pani ẹ wò ó ẹ̀yin èèyàn mo ní kí n sáré mú wá ni o ọwọ́ ti tẹ̀ wọ́n sẹ́ àwọn ẹni bíi àwọn amòòkùnṣìkà bó o lọ́wọ́ ṣe tẹ̀ wọ́n ee mo ti kóde o wọ́n yànnà náà fún wa lẹ́yọ kọ̀ọ̀kan bó ṣe ń lọ. ẹ wo ìròyìn oníyàjóyàjó èyí tó ń tẹ̀ wá lọ́wọ́lọ́wọ́ báyìí tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tí wọ́n fi síta ó ní wípé wọ́n lọ́wọ́ ti tẹ̀ wọ́n o àwọn òwò lọ́wọ́ tẹ̀ àwọn ẹni bí amọ̀ òkùn ṣèkà tí wọ́n gbẹ̀mí tọkọtaya ìyẹn alàgbà Fátìnóyè àti aya rẹ̀ kì í wá sàwọn nìkan kódà wọ́n tún gbẹ̀mí àwọn wọ́n tún gbẹ̀mí ọmọ wọn náà bó o níṣẹ́ lọ ń ṣe ṣẹlẹ̀ ẹ wò ó tẹ́ ẹ bá gbàgbé tẹ́ ẹ bá sì gbàgbé ẹjẹ́ ìran yín létí láyàájọ́ ọdún tuntun nígbà tí gbogbo àwọn èèyàn ń jó tí wọ́n ń yayọ̀ ọdún tuntun la wípé tọkọtaya Fátìnóyè àwọn náà lọ ṣọ́ọ̀ṣì láti lọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o gẹ̀rẹ̀ tí wọ́n padà sílé wọn la gbọ́ páwọn ẹni bíi kan wọ́n yọ́kẹ́lẹ́ wọlé o wọ́n pa àwọn lọ́kọ-láya yìí wọ́n pa wọ́n mọ́lé tán wọ́n sì tún dáná sunlé wọn wọ́n dáná sunlé wọn èèyàn burú èèyàn mọ̀ níkà ẹ wá wò ó bí wọ́n ṣe bí wọ́n ṣe dáná sunlé wọn àwọn ẹni ẹlẹ́ni kódà alàgbà Fátìnóyè wọ́n nìkan nínú àwọn òṣìṣẹ́ tí ṣiṣẹ́ ní Central Bank tó wà nílùú Abẹ́òkúta ni o bákan náà láya olóògbé lòun náà jẹ́ èèyàn kan tí ń ṣiṣẹ́ ní University of Agriculture èyí tó wà nílùú Abẹ́òkúta bákan náà ṣùgbọ́n níbà tí ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kódà tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ tó jẹ́ ìran yín létí wọ́n lọ́mọ wọn àtọmọ ọ̀dọ̀ wọ́n so wọ́n lọ́wọ́ wọ́n kó wọn nú mọ́tò tó jẹ́ wípé wọ́n lọ ju àwọn méjèèjì sínú omi ibi tí wọ́n ti ju àwọn méjèèjì sínú omi ọmọ wọn ìyẹn kù ṣùgbọ́n ọmọ ọ̀dọ̀ wọn ìyẹn ò kú lẹ́yìn ìgbà tíṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ la gbọ́ wípé ọwọ́ ti afurasí kan o tọ́lò ni dírẹ́bà wọn táwọn ọlọ́pàá padà sọ wípé ó padà sá lọ máwọn lọ́wọ́ ṣùgbọ́n níbi mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ìròyìn ayọ̀ ni o ìròyìn ayọ̀ ni o ẹni tó jẹ́ agbẹnusọ àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn òun ló fi ìròyìn ọ̀hún léta ó ní nǹkan ti sẹ́nu rẹ̀ o pé àwọn ẹni bí àwọn amòòkùnṣìkà tí wọ́n ṣe kíni tí wọ́n ṣekú pa tọkọtaya ẹyin lọ́jọ́ ọdún tuntun wọ́n lọ́wọ́ àwọn ti tẹ̀ wọ́n o wọ́n lọ́wọ́ àwọn ti ṣe kíni wọ́n lọ́wọ́ àwọn ti tẹ̀ wọ́n ìròyìn ọ̀hún ló tẹ̀ wá lọ́wọ́ o òun mo ní kí n mú wá sójú ìwòran yín bó o wá lọ́wọ́ ṣe tẹ̀ wọ́n alàgbà tí ó jẹ́. ìròyìn tí tó bani nínú jẹ́ púpọ̀ ni tó jẹ́ agbẹnusọ àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn alàgbà òun ló sọ̀rọ̀ o ó ní pé àwọn èèyàn wọ̀nyí wípé <laughs> láti ìgbà tíṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ ó ní làwọn ti ń dọdẹ wọn ó ní kódà tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ ẹ jẹ́ káwọn ó rán yín létí bẹ́ẹ̀ bá sì ti gbàgbé wípé àwọn mú dírẹ́bà wọn ṣùgbọ́n tí dírẹ́bà tó dá ọgbọ́n burúkú tó ní ara òun ò yá ara òun ló ní ò yá o ìgbà tó lára òun ò yá náà bá sọ pé òkè jẹ́ à lọ sọ́sibítà o wọ́n ní ṣùgbọ́n wọn ò fi áńkọ́ ọ̀fù wọn ò fi sí lọ́wọ́ wọn ò fi sí lẹ́sẹ̀ ó dọ́sibítà tán ló bá tàbí ọgbọ́n wípé òun fẹ́ tọ̀ ibi tó ti lóun fẹ́ tọ̀ ibẹ̀ gan ló gbà tó fi sá lọ wọ́n ní ṣùgbọ́n kódà àwọn ọlọ́pàá ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí wípé tẹ́ ẹ bá rí gbogbo àwọn èèyàn táwọn mú hmm, àti dírẹ́bà tó sá lọ o àti gbogbo àwọn tó fẹ́ pọ́lítíkù ilé ò bá pani pé tòde ò lè pani kódà àwọn ọlọ́pàá fi ta wọ́n ní ẹ fọkàn balẹ̀ gbogbo ẹ̀ làwọn ó yàn nàná kódà ojú àwọn ọ̀daràn tí wọ́n ṣiṣẹ́ láabi tí wọ́n pa tọkọtaya yìí wípé ẹ má wọ́rì gbogbo ẹ̀ làwọn ó ṣe kíni gbogbo ẹ̀ làwọn ò fi hàn dé o níbi mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ọ̀gá ọlọ́pàá ìyẹn agbẹnusọ àwọn ọlọ́pàá alàgbà oyè yẹmí ó ti sọ̀rọ̀ o kódà bẹ́ẹ̀ bá wojú twitter àkáǹtì rẹ̀ lórí twitter ibẹ̀ ló ti fi ọ̀rọ̀ ọ̀hún léta o gbogbo àwọn ìwé ìròyìn pátá náà ni wọ́n sì ti ṣe kínni ni wọ́n ti ń gbé o ni wọ́n ti ń gbé o wípé ọwọ́ ti tẹ̀ o àwọn ẹni bí àwọn amòòkùnṣìkà tí wọ́n pa tọkọtaya jẹ́ẹ́jẹ́ wọn wọ́n ní ọwọ́ ti ṣe kínni ọwọ́ ti tẹ̀ wọ́n ọwọ́ ti tẹ̀ wọ́n ẹ máa bá mi ṣíà rẹ̀ kó dọ́dọ̀ àwọn èèyàn wa àláṣírí àwọn ẹni bí òní bò ẹ má gbàgbé kódà ẹyin tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ jẹ́ ìran yín létí ọmọ wọn tí ń jẹ́ ọrẹ olúwa ṣẹ́ ẹ̀ gbàgbé ọrẹ olúwa ọmọ wọn ni ẹyin wọn ní òun náà wọ́n so lọ́wọ́ wọ́n so lẹ́sẹ̀ wọ́n lọ ṣe kí ni wọ́n jù sínú omi ibẹ̀ ló ti mú kódà gómìnà ìpínlẹ̀ Ògùn ìyẹn Dàpọ̀ Abíọ́dún ó ní ẹ ó pàlà ó fún wọn gbà yẹn wípé ẹ gbọ́dọ̀ ṣe kí ni ẹ gbọ́dọ̀ mú gbogbo àwọn tó lọ́wọ́ nípa pípa alàgbà Fátìnóyè àti ìyàwó àtọmọ wọn o tẹ́ ẹ̀ bá sì gbàgbé bí mo ti kọ́kọ́ sọ síwájú kódà èyí tí wọ́n ló sá lọ dírẹ́bà wọ́n ní hmm, gbogbo wọn pátápátá lọ́wọ́ ti tẹ̀ ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà ẹ mọ̀ ṣe kí ni bó lọ́wọ́ ṣe tẹ̀ wọ́n <laughs> alẹ́ ni ibiṣẹ́ ẹyin ọwọ́ mọ̀ tẹ gbogbo wọn ni wọn ò lè máa ṣerú iṣẹ́ burúkú àyí kéèyàn wá rò pé àwọn ó ṣe kíni àwọn ó jẹ lọ nípa tí ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ọwọ́ ti ṣe kíni ọwọ́ ti tẹ̀ wọ́n o ọwọ́ ti tẹ̀ wọ́n ọwọ́ ti tẹ̀ wọ́n tẹ bá ń gbọ́ ọwọ́ ti tẹ̀ wọ́n ọwọ́ ti tẹ̀ wọ́n èmi kàn ní pé kí n mú wá sójú ìwòran yín kẹ́yìn èèyàn náà kẹ́ ẹ lè mọ bó ṣe ṣe kíni bó ti ṣẹlẹ̀ gan-an ni o ọwọ́ ti tẹ̀ wọ́n o àwọn amòòkùnṣìkà ẹ̀dá. ìyàwó ìyàwó gan lọ sí ilé ìjọsìn lóru bí wọ́n ṣe ń padà dé ni àwọn amòòkùnṣèkà yìí ni wọ́n lọ ká wọn mọ́lé eh, wọ́n pa ọkọ wọ́n pa ìyàwó wọ́n dẹ̀ gbé ọmọ wọn wọ́n tún gbé alábàágbé wọn kan wọ́n dè wọ́n lókùn lọ́wọ́ wọ́n gbé wọn lọ sí orí afárá kan tó wà ní agbègbè Adigbe ibẹ̀ ni wọ́n ti lọ sọ wọ́n sínú odò odò Ògùn ṣùgbọ́n eléyìí tó jẹ́ alábàágbé yẹn ó ó jàjàbọ́ ìwé lẹ́yìn ìgbà tí wọ́n ṣe púpọ̀ àwọn ọkọ àti ìyàwó yìí wọ́n tún dáná sun ilé wọn wọ́n dáná sun òkú wọn mọ́ inú ilé yẹn. agbẹnusọ agbẹnusọ àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ògùn alàgbà Oyèyẹmí òun ló ń sọ̀rọ̀ ló fọ̀rọ̀ òun léda o ẹ bá wa ṣí àìkú dọ́dọ̀ gbogbo àwọn èèyàn wa o àwọn amòòkùn ṣèkà tí wọ́n pa alàgbà àtìyàwó wọn fàtìdóyè ní ìpínlẹ̀ Ògùn yẹn nílùú Abẹ́òkúta ọwọ́ ti tẹ̀ wọ́n ní bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí èmi ní kí n sáré ní kí n fi ṣe kí ni kí n fi tó yín létí mo ní kí n fi tó yín létí ni o kẹ́yìn náà lè mọ̀ wípé àwọn ọlọ́pàá ò ṣe kí ni wọn ò ṣeré tọ́lọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ wọn a máa ṣiṣẹ́ wọn ẹ níbo ti tọ́ àti ní bó ti yẹ mo ní kẹ́mi ó fi tó yín létí ni o wípé ọwọ́ ti tẹ̀ wọ́n o ẹ wò ó bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yẹn ẹ mọ̀ wọ́rì gbogbo ẹ̀ láàjà máa mọ̀ ẹ ẹ ṣe ń tẹ̀ ń wò wá ẹ bá wa pé o kó dọ́dọ̀ gbogbo àwọn èèyàn wa pátápátá wípé gbogbo àwọn amòòkùnṣèkà tí wọ́n pa tọkọtaya Fátìnóyè nípínlẹ̀ Ògùn pọ́wọ́ ti tẹ̀ wọ́n o ẹ ṣe ń tẹ̀ ń wò wá ó dàbọ̀ ó dìgbà kan náà. Àràbà TV ojú wa tó lé ojú wa tó kó.